أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد إفادة الأنام بما في قصة نوح عليه السلام أدركه ألوم أتركاتي قفون جسر نبوة محمد sallallahu alayhi wa alihi wa sallam ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ọmọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba náà eléyìí ni al-yawmu thani ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ti ifadati al-anam bima fi qissati nuhi alayhi salam nípa àlàyé tá ń ṣe láti fi ṣe ara wa láǹfààní láti fi ṣayé láǹfààní nípa tí ó wà nínú ìtàn Ànábì Nuhu alayhi salam èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ tí àná ti ń ṣe ọjọ́ alákọ̀ọ́kọ́ ní Ramadan ti ọdún 1441 tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé náà a ṣàlàyé fúnra wa nípa àyà tí a kà nínú Suratu Nuhu tí a ti jẹ́ kó yé wa pé kì í ṣe inú sóra yìí nìkan ọlọ́run sọ ìtàn Nabiyullah Nuhu alayhi salam a ṣàlàyé fúnra wa kí ni mẹ́sẹ̀gì tí ó wà nínú iṣẹ́ tọ́lọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala tí ó fi rán Nabiyullah Nuhu alayhi salam a ṣàlàyé fúnra wa nípa pé àwọn nǹkan yìí náà ní ti ń bẹ nínú mẹ́sẹ̀gì tí àwọn wọ́n jẹ́ àwọn Nabi ọlọ́run ọba ní àpapọ̀ أقوكني إخلاص العبادة لله وحده هي فيها مسيح التوحيد فيها مسيح العقيدة في في لسنو عقيدة يقوكتي إنجا شركو هي فيها مسيح إذا كذي التوحيد هوني أجر رسالة هو نبي الله عليه السلام بكناني اتباع الرسل كليه سنة أو النبي الله ayé ìgbógun ti ń jẹ́ bídà ẹlẹ́kẹta náà ní ibadatullah ìmọ̀ ìsìn ọlọ́wọ́n ọba ayé rahmatullah subhanahu wa ta'ala kí a máa tẹ̀lé àti ọlọ́wọ́n ọba níbi ìgbà tó lọ́wọ́n ọba ń fẹ́ kí a sì máa jìnà sí nǹkan tí ọlọ́wọ́n ọba àdìkẹ́ Allah subhanahu wa ta'ala kò fẹ́ a tún tún àyẹ̀ká fúnra wa kí a tún máa tẹ̀síwájú níbi tí adélànà يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون Allah subhanahu wa ta'ala ó fi rìnlẹ̀ fún wa nínú al-Qur'an al-Karim nípa pé dájúdájú wọn ọlọ́wọ́n ọba wọn lòun rán anábì Nuhu alayhi salam sí àwọn ìjọ rẹ̀ kó lọ kí wọ́n ń lọ kí wọ́n jáwọ́ níbi tí wọ́n ń ṣe ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí òun náà ní al-ishraku àtàlàyé lè fúnra wa ní àná ìtọ́lọ́wọ́n ọba ọba ti nífẹ̀ẹ́ sí lórílẹ̀ ayé táwọn èèyàn bá ti ń ṣe nǹkan yẹn máa ń fa ìbínú Allah subhanahu wa ta'ala látara àánú ọlọ́run ọba tó ní sí àwọn ẹ̀dá rẹ̀ ó gbé àwọn òjíṣẹ́ tó pọ̀ dìde láti máa lọ sọ fún àwọn èèyàn ní pé ẹ jìnnà sí nǹkan yìí èmi ọlọ́run ọba ò fẹ́ nǹkan tí mo fẹ́ òun náà ní kí ẹ máa jọ́sìn fún èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní kí ẹ mọ èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ẹ mọ̀ mí ní allah kí ẹ sì máa jọ́sìn fún èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ẹ máa jọ́sìn fún nǹkan mímọ́ ọlọ́run sọ eléyìí nínú ìtàn anábì Nuhu ní oríṣiríṣi àwọn àyà àyà Suratul A'raf ọlọ́run bá sọ fún wa pé laqad arsalna Nuhan ila qawmihi faqala ya qawmi ibudu Allaha ma lakum min ilahin ghayruh inni akhafu alaykum adhaba yawmin adhim Allah subhanahu wa ta'ala fi rìn ilẹ̀ fún wa pé dájúdájú àwa láàárín anábì Nuhu sí àwọn àjọ rẹ̀ kí ó wa kí ó sì máa sọ fún wọn nípa pé ọlọ́run ọba ní kí ẹ sìn ọ kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ láti sìn láti gba ìjọsìn tó ju Allah subhanahu wa ta'ala ẹ ní ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà tẹ bá wá kọ̀ jálẹ̀ tẹ bá lẹ̀ ní sin lọ́wọ́n ọba ntú tẹ̀yìn rẹ̀ bọ́ òun náà ní adabun alim nínú àyà ọlọ́run ọba pè ní adabu yawmin azim inni akhafu alaykum azaba yawmin azim anabi nuhu sọ fún àwọn ọjọ́ rẹ̀ nípa pé dájúdájú èmi nuhu mò ń páyà ẹ̀rù ń bà mí fún yín torí ní tí ó ṣẹlẹ̀ tẹ́bálẹ̀ ní jáwókù níbi ẹbọ tẹ́bálẹ̀ ní jáwókù ní ṣírkù kò sí tó kù tí ó ṣẹlẹ̀ sí yín tó ju ìyà Allah subhanahu wa ta'ala èyí tọ́lọ́wọ́ bá kí wọ́n lọ ní suratu nuhu nípa pé min qabli an ya'tiyahum azabun alim ay kí ìyà tí ó jẹ́ ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ kó tó wá ti pé yóò wá bá àwọn àjọ náà lọ́kì wọn lọ tí wọ́n já òkú níbi nǹkan tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ànábì ọlọ́wọ́n ọba ànábì ọlọ́wọ́n ọba pé àwọn àjọ rẹ̀ òní ya qawmi inni lakum nadhirun dájúdájú èmi Nuhu mo jẹ́ olùkìlọ̀ tó fojú hàn sí yín kì sọ olùkìlọ̀ tó pamọ́ tẹ́ẹ̀ máa sọ pé àmọ́ tó ti wá àmọ́ rí gbọ́lá ẹ mọ̀ mí ó kílẹ̀ sí yín èdè tí mò ń sọ ó kílẹ̀ sí yín ẹ sì gbọ́ yé ẹni tẹ́ ń ṣe tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ ẹbọ tẹ́ ń ṣe ọlọ́wọ́n bá bínú sí i ẹ jáwọ́ ń bẹ̀ kí ìyá tó dé ẹ jìnnà gbogbo tí ń jẹ́ ẹbọ lóríṣiríṣi ọ̀nà tẹ́ ń gbà tẹ́ ẹ fi ń ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala gbogbo àwa náà lórílẹ̀ torí pé ìyá ọlọ́run ọba àlejò Allah subhanahu wa ta'ala oríṣiríṣi ni ọ̀ka ló ń ṣẹlẹ̀ láyé lẹ́yìn tí kálukú ò lè jáde àwọn tó ní ṣọ́ọ̀bù ni àwọn tó ń lọ ibiṣẹ́ ìjọba ni gbogbo tí kálukú ń lọ kálukú wá jòkó sínú ilé hatta àtọ̀lá ìrọ̀ wákàtí márùn-ún tí yàn lọ kí ni mọ́ṣáláṣí àwọn èèyàn lè jáde máa kálukú wá ń kírun nínú ilé àkírun mọ́ṣáláṣí má eléyìí náà jẹ́ lọ́wọ́ torí gbogbo ládá tí ń bẹ níbi ìmọ̀ gbẹ́sẹ̀ lọ sí mọ́ṣáláṣí gbogbo orí tí a ní sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ sọ́lá ń túye fún wa láti lọ́ta wáyé látara tí ń ṣẹlẹ̀ ààrẹ fi jáde láti lọ sí kíni o láti lọ ṣe àwọn nǹkan náà láti máa retí àwọn tí ń bẹ nínú àwọn iṣẹ́ tí ó jẹ́ ṣe olórí tí a ní sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ sọ́lá ń túye fún wa nípa tá a bá ti lọ mọ́ṣáláṣí. anábì nuhu alayhi salam nígbà tó rí àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe nǹkan yìí ọlọ́wọ́n bá ti pé gẹ́gẹ́ bí anábì ọlọ́run bá pé anzir qawmaka min qabli an yatiyahum adhabun alim ó sì gbéra lẹ́ni tí ọlọ́kì àwọn ìjọ rẹ̀ tọ́lọ́kì wọ́n lọ nípa pé kí wọ́n sì kí ni o kí wọ́n jáwọ́ níbi tí wọ́n ń ṣe kí wọ́n má tẹ̀bọ̀ mọ́ pẹ̀lú ọlọ́run ọba kí wọ́n gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan òun náà ni ọba lágbára máa dà kọ́lá qawmuhu kí ni nǹkan tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n fi ń fèsì fún ànábì Nuhu alayhi salam ọlọ́run جل kí eléyìí yé wa nínú suratul A'raf qala al-mala'u min qawmihi inna lanaraka fi dalalin في inna مبين fi dalalin mubin ẹ̀wọ̀n kan tó jáde lẹ́nu àwọn tí wọ́n jẹ́ àwọn aráàlú lẹ́nu àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ nínú àwọn aráàlú àwọn táwọn èèyàn máa wò pé abiyì wọn nínú aráàlú ẹ̀wọ̀n tó jáde látẹnu wọn sí ànábì ọlọ́run ọba ẹ̀wọ̀n tí wọ́n fi fọ́ anábì náà lẹ́sẹ̀ qala al-mala'u min qawmihi inna lanaraka fi dalalin mubin anábì Nuhu alayhi salam ó ń pè wọ́n lọ síbi najat níbi ọ̀la ń tẹ́lẹ̀ ṣe tẹ́fì rí ọ̀la lélẹ́yìí tẹ́fì làkúnbi ya ọlọ́run ọba láyé tẹ́fì làkúnbi ya ọlọ́run ọba níṣẹ́gun ìdàkìyàmà ṣùgbọ́n àwọn kan nínú wọ́n jẹ́ ẹni tó já sí pé wọ́n jẹ́ gbajúmọ̀ nínú ìlú àwọn jẹ́ ẹni tó já sí pé táwọn bá ń sọ̀rọ̀ nínú ìlú àwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn ní sọ̀rọ̀ yìí èyí tó fi wá forí balẹ̀ fọlọ́wọ́n ọba tí wọ́n fi wá fẹnu balẹ̀ fọlọ́wọ́n ọba fọlọ́wọ́n ọba tí ó fún àwọn ẹ̀kọ́ àyẹ̀tẹ̀lẹ̀ pé ìnàlẹ̀ ìsánilá yàtọ̀rọ̀ àrùn àwùsítàgùnà tọ́mọ ní ṣẹ́ńdì díẹ̀ àbóhun kan nínú ìlú kò sí tó kù mọ́ ó lámà àfẹ́ntọ́nà bá sàánú tó kú kọ́mi èèyàn máa gbẹ́rù gbẹ́rù sọ́lọ́wọ́n bá ẹ wá wo àwọn mọ́lá àwọn tí wọ́n jẹ́ abiyì nínú ìlú wọ́n sọ pé nínú ìjọ anábì náà hù anábì ọlọ́wọ́n bá wọ́n sọ fún pé iná lànàrọ́ọ̀kà fi dọ̀láàlì mọ̀bí dájúdájú bá a ti ń wọ wọnú òye ẹni àánú tó fojú hàn ní ọ bá a ti ń wọ ìwọnú òye ó ti wọnú àánú kọ́dà nínú òpamọ́ subhanallah anábì ọlọ́wọ́n bá sẹ̀sìn pé tí wọ́n bá rí ànábì ọlọ́wọ́n bá fín ọlọ́wọ́n bá nìyẹn rí fín tí wọ́n wá láyà sọlọ́wọ́n bá líkẹ́ ọlá subhanahu wa ta'ala kó wá pé òjíṣẹ́ rẹ̀ ní ẹni àánú kó pé òjíṣẹ́ rẹ̀ ní ẹni tí àánú rẹ̀ fi ojú hàn ànábì ọlọ́wọ́n ló wà alayhi salam ọlọ́wọ́n bá ló ránṣẹ́ bá a ṣe rí kà tó fojú hàn ọlọ́wọ́n bá ló ránṣẹ́ ẹ wá wo táwọn èèyàn tí ń tó jẹ́ pé tó bá gbòótọ́ lọ́wọ́ àwọn tí ò tó tọ́ lọ́wọ́ wọn ga wọ́n tún máa ṣe kí ni o wọ́n tún máa sọ fáwọn èèyàn bí ẹ má dá lóhùn ìkàkí nǹkan ní pè sí ẹ má dá lóhùn anù ní pè sí ẹgbẹ́ wọn ti ń pe àwọn èèyàn ní súnà lẹ́nìí pélé ní súnà Nabi sallallahu alaihi wasallam súnà Nabi níbi ká múra súnà Nabi sallallahu alaihi wasallam níbi ká kíra ẹni súnà Nabi níbi ká bára wọn ṣe àwọn èèyàn sọ pé anù ni àwọn èèyàn sọ pé ẹ bá ti lẹ́ńtẹ̀ láwọn súnà wọn ẹ fẹ́ káwọn ọmọ yín sọ ẹ̀bá ti lẹ́ńtà láwọn súnà wọn ẹ̀ẹ́dọ́kẹ́ jèrè àwọn ọmọ nínú eléyìí ó sì rẹ̀ tẹ́lẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ látàrí ànábì Nuh gẹ́gẹ́ bí àwọn àti ti kéde o bí àwọn àti gbọ́ nípa pé ànábì Nuh ń pe àwọn àjọ rẹ̀ pé ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayru ẹ̀yin ìyẹn sí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ̀ ní ọba mi kẹ́ẹ̀lì jọ́sìn tó jù lọ́wọ́ ọba lọ kẹ́ẹ̀lì rí orí ń bẹ́ẹ̀ nínú ìmọ̀ jẹ́sìn fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtọ́lọ́wọ́ bá ń sọ fún wa pé yaghfir lakum min dhunubikum ay an ibudu allaha wattaquhu wa ati'un yaghfir lakum min dhunubikum wa yu'akhirukum ila ajalin musamma ay kẹlẹ́rẹ́ foríṣin ọlọ́wọ́ bá kẹlẹ́rí orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ nílò yín lára kẹlẹ́rí dáadáa ẹni tí ń júwe dáadáa yìí àwọn èèyàn sì ń pe ẹni tí ń júwe dáadáa yìí wọ́n sì ń pe lóko tí ò jẹ́ nǹkan tí èṣe tiẹ̀ wọ́n sì ń kàn tí wọ́n náà bá ní dáadáa lọ́wọ́ tó o bá ní òótọ́ lọ́wọ́ tó ń pè yàn sí ẹni táwọn yẹn bá lọ́dọ̀ rẹ tí ò sí lọ́dọ̀ rẹ gbà ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ìwà àwọn ni nínú àwọn tí wọ́n ti wáyé rí ọlọ́run ọba ọlá subhanahu wa ta'ala tó ń pè wọ́n sí dáadáa táwọn sì ń fi kí ni tó ń àmọ́ tó wọ́n ti sùúrù náà ó máa kílẹ̀ ẹni tí wọ́n fi ń kọ́ ohun tó kò sí kí ni o kì í ṣe tiẹ̀ anábì Nuh dákẹ́nu suratul A'raf qala ya qawmi laysa bi dalalah laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم ẹ̀ ń pèmí lẹ́ni tó ti nù ní ànù tó fojú hàn èmi ń ṣe ní ànù ànù ọ̀bá mi gbé bèèrè ń ta sí ànù tó wá fojú hàn anábì ló ń sọ bẹ́ẹ̀ fáwọn ọjọ́ rẹ̀ ya qawmi laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin ní tí mo jẹ́ mi òun náà gbogbo àlámàrí gbogbo ayé pátápátá ọwọ́ rẹ̀ ló wà subhanahu wa ta'ala òun ló ní gbogbo tí ń jẹ́ gbogbo àgbálá ayé pátápátá kò sí nǹkan kan tó bá níṣẹ́ kankan níbẹ̀ tó ju ọlọ́wọ́ subhanahu wa ta'ala lọ ọlọ́wọ́ yìí ló wá ń rán mi sí yín ìpè ọlọ́wọ́ ni mò ń jẹ́ ní tí mò ń sọ fún yín oríire ni tí mò ń sọ fún yín ìmọ̀ nàní kì í ṣe àlù rárá ẹ̀yin lẹ̀ rí lẹ̀ má lẹ́yìn òsì yí ẹ̀yin nípa pé dáadáa ni mò ń pè yín sí lọ́wọ́dà gẹ́gẹ́ bíi pé àánú ni gẹ́gẹ́ bí ẹni tí ẹ bá ń túrìkì ni gẹ́gẹ́ bí ẹni tí ẹ bá ń fún lóògùn ní tí nǹkan bá ń ṣe yóò rò pé ẹni tí ń túrìkì ń ṣe aburú fóun ni ṣùgbọ́n tó bá padà kára rẹ̀ balẹ̀ tán yóò padà máa ṣe kí ni o yóò padà máa dúpẹ́ anábì Nuhu ni ya qawmi laysa bi dalala anábì Nuhu ọ̀dákẹ́ lórí tí wọ́n fi ń ti sọ́dọ̀ rẹ̀ tí ń ṣe tiẹ̀ ní tó bá fi ti sọ́dọ̀ rẹ̀ tó sì da olójú pé kì í ṣe tiẹ̀ o gbọ́dọ̀ dákẹ́ pẹ̀lú láti ṣe kí ni o pẹ̀lú láti gbàǹkan náà dànù pé kí ni yẹn ṣe tèmi o mi ń ṣe ní àná mi ń ṣaláì mọ̀kan dáadáa ni mò ń pè yín sí ìmọ̀nà ni mò ń pè yín sí o ṣùgbọ́n kò kà yé yín ní ẹ̀ẹ̀kan mọ́ ni walakinni rasulun min rabbil alamin anábì Nuhu ní òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala uballighukum risalati rabbi uballighukum risalati rabbi wa ansahu wa a'lamu min Allah ma la iṣẹ́ tí mo wá jẹ́ òun ni kékin wá jíṣẹ́ Allah subhanahu wa ta'ala fún yín àwọn méjèèjì tọ́lọ́ wọn bá fi rán mi sí yín òun ni mò ń sọ fún yín ń ṣe nàṣíhà fún yín ń advice yín ni èyí ń ṣe ìṣítí fún yín bẹ́ẹ̀ sì ni wa a'lamu minallahi ma la ta'lamun mo sì jẹ́ ẹni tọ́já sí wípé ìmọ̀ tọ́lọ́ wọn bá fi mọ̀ mí tẹ́yìn ò mọ̀ olúpọ̀ ẹni tí mo mọ̀ nípa Allah subhanahu wa ta'ala nípa kíkí lọ́wọ́ bá ń fẹ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala yọ́nú sí gbogbo ẹni tí bá ń ṣe nǹkan náà tọ́lọ́wọ́ máa yọ́nú sí nǹkan náà yóò sì máa yọ́nú sáwọn tán ń ṣe kí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òfẹ́ tọ́lọ́wọ́ bá bínú sí tọ́já sí gbogbo ẹni tí máa ń ṣe nǹkan náà ọlọ́wọ́ tó bínú sí ẹni náà pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́ bá lè kí ọlá bínú sí ṣùgbọ́n yóò mà ẹ̀ màkúgbogbo tẹ́ ń ṣe ní ṣirku yìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ fẹ́ ọlọ́wọ́ bá bínú sí ìgbà tó lọ́wọ́ bá kí wọ́n lè jìnà sí ti Allah subhanahu wa ta'ala nítọ́lọ́wọ́n bò fẹ́ eléyìí ni in tí ó máa jẹ́ rìsálà gbogbo onímímà ẹni tó bá nímímà nípa Allah subhanahu wa ta'ala tó nímímà nípa súnà anábì sallallahu alayhi wa sallam tó sì yẹ tó dá lójú tó wá rí àwọn èèyàn tí wọ́n ń ṣe nítọ́lọ́wọ́n bá òfẹ́ tí wọ́n ń ṣe nítà anábì òfẹ́ sallallahu wa sallam ara wọn pé nítọ́lọ́wọ́n fẹ́ làwọn ń ṣe táwọn wá ń rò lójú ara wọn pé níta nábì ń fẹ́ làwọn ń ṣe ìwà ní dákẹ́ ìyẹn wàá máa pè wọ́n lọ́sàn-án lóru ní gbogbo ìgbà láti fi kọ́ sí àwọn ànábì ọlọ́wọ́n ọba eléyìí ni ìṣe tí gbogbo alùsùnà ní gbogbo ayé alùsùnà yìí tẹni tí ó rí nǹkan kan tí ó wàá dákẹ́ òun ti gbogbo tí máa ń bẹ láàrin ẹni náà àti ẹni tí ń pè wọ́n tó bá jẹ́ ń sùnà tó wá rí nǹkan kan tó já sí pé ọlọ́wọ́n bá fi yé ọlọ́wọ́n bá fi mọ̀ ọ́ tó sì dá lójú ní kìtáàbù ó dá lójú ní sùnà ní sallallahu alaihi wasallam ọwọ́ ara tí ń ṣe ń tọ́ta kó kọ̀ bá àjọbí rẹ̀ kọba àjọfà rẹ̀ kọba àjọmọlẹ́bí rẹ̀ kọba àjọmọ rẹ̀ kọba àjọgà rẹ̀ gbogbo ẹni tó bá wùlẹ̀ kó jẹ́ kò ní dákẹ́ láti ṣe àlàyé nǹkan náà fún àwọn ẹni náà nípa pé nǹkan tẹ́ ń ṣe yìí ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òfẹ́rì ìtọ́lọ́wọ́ bá ń fẹ́rì wọn ni kẹ́ ṣe tí ò ní wo kíni o tí ò ní wo ti mọ̀lẹ́bí kankan kò ní wo tara ìlú kankan kò ní wo tẹ́lédè ìtọ́lọ́wọ́ bá nìkan subhanahu wa ta'ala òun náà ni yóò wò ní òfin ṣẹ́yẹn àwọn èèyàn mọ̀ wá wò pé wàhálà rẹ̀ ṣe wá pọ̀ jù níbo ló gbẹ̀sìn kí ni wàhálà rẹ̀ pọ̀ sí ìwọ lọ dá wa ní àbí kí tẹ̀ ní sí ọ̀gán ìwọ́gán lọ máa tó ń ṣe nítorí wọ́n ti ń ṣe ká tó máa bí ọ gbogbo orú àwọn ọ̀rọ̀ yóò mọ̀ wá ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn téèyàn ń pè sí ẹni tó ń pè wọ́n síbi tó اعبدوا الله أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ọlọ́wọ́n bá ní kí ẹ̀sìn ẹ̀tẹ̀lẹ́tọ̀ ọlọ́wọ́n bá ẹ̀páyọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ló jáde lẹ́nu àwọn tí wọ́n jẹ́nu àbí kí ló jáde lẹ́nu àwọn aráàlú sí ẹni tó jẹ́ ànábì ọlọ́run ẹni tó jáde lẹ́nu wọn ni pé inna lanaraka fi dalalin mubin wọ́n pe ànábì ọlọ́wọ́n bá lẹ́ni àánú lẹ́nu wọn wọ́n pe ànábì ọlọ́wọ́n bá lẹ́ni tí ń bẹ àmì tó fojú hàn ṣùgbọ́n níbi ọlọ́wọ́n ọba tó ń ti sùúrù rẹ̀ mm, kò ní ìyọ̀ ní dákẹ́ ẹ̀ nítorí fún yẹn ń ṣe sùúrù ká máa ń pè ní ju ìṣẹ̀ṣẹ̀ kó wá dákẹ́ ànábì ọlọ́wọ́n ọba sọ fún wa pé ya qawmi laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin èmi ò ń ṣe ní àná ní mò ń ṣe ni pé mò ń jí sí ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá yín bákan náà ogun tí ọlọ́wọ́n ọba subhanahu wa fi rán mi òun ni mò ń jíṣẹ́ fún yín o kí ẹ lè jẹ́ ẹni tí yóò gba ìkìlọ̀ tí ó jìnà sí gbogbo tọ́lọ́wọ́n ọba lẹ́fẹ́ ọlá ọ̀fẹ́ ìmọ̀tẹ́mi ń mà nípa ọlọ́wọ́n ọba nípa pé kí ọlọ́wọ́n ọba ń fẹ́ kí ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ tí ẹ̀yin òsì ní máa ń pa rẹ̀ ó ní mo fi ń ṣe àlàyé fún yín tó bá wù yín gbọ́ tó bá wù yín má gbọ́ eléyìí ni tí anábì Nuhu alayhi salam tí ó ń sọ fún àwọn ìjọ rẹ̀ nípa pé àwọn nǹkan yìí ó fẹ́ kí kí ọlọ́run ọba àdékẹ́ ọlá subhanahu wa ta'ala òfẹ́ kí ẹ̀pà owó tí ń jẹ́ ẹbọ tí ẹ̀ ń ṣe kí ẹ̀pà tì èsì tí àwọn aráàlú yìí fọ̀ fún ànábì Nuhu alayhi salam náà láti gbọ́ yìí tí ń ṣe èsì tó dáa tí ń ṣe èsì tó dáa tó já sí wípé àwọn nǹkan tí wọ́n sọ lẹ́nu yìí ó padà bí iṣẹ́ tí wọ́n ṣe tẹ̀lé láti fi ṣe sùtá fún ànábì yìí tó já sí pé wọn ò mọ pàtàkì dáhàwá ànábì ọlọ́run ọba àìkò mọ́ pàtàkì dáwà náà bí ọlọ́run ó fa ìyà fún wa àìkò mọ́ pàtàkì dáwà tí ọlọ́run ọba àlejò Allah subhanahu wa ta'ala fi rán àwọn ojútẹ rẹ̀ ó fa oríṣiríṣi àdánwò àmìwò tó ṣẹlẹ̀ lásìkò tiwọn gẹ́gẹ́ bí ó ń ṣẹlẹ̀ ní àsìkò tiwọn náà lénìí látara ìmọ̀ pàtàkì sunna anabi muhammad sallallahu alayhi wa sallam látara ìmọ̀ pàtàkì dáhàwà tí tó sì léde súnà pàápàá jùlọ tó yẹ kó kù díẹ̀ kàtó àti tí ò ti ẹ̀ súnmọ́ súnà rárá táwa mú gẹ́gẹ́ bí ìgbàdójá sí bí ó sà táwa mú gẹ́gẹ́ ìgbàdójá sí pé àwọn gẹ́gẹ́ ńlá nẹ́bí lọ́nà ọba rántí wa gbogbo àwọn eléyìí ó jẹ́ ń tọ́já sí pé ó kù púpọ̀ kàtó nínú gbèsè ayé ọmọ ènìyàn tó bá tẹ́lọ́ ọba subhanahu wa ta'ala tí wọ́n bá ṣe àṣìṣe káwọn ohun tí wọ́n bá ṣe láti ṣe ah, bí wọ́n ṣe ní ma nínú mà tí wọ́n ṣe gbọ́ yé ma làwọn ṣe yìí kọ́lọ́n èyí tá a bá ti wá rí pé mistake nígbà tá a gbede bí agbára súnà ní sallallahu alaihi wasallam èyí tó wá jẹ́ correction yẹn èyí tó correction yẹn làwọn wà á mú èyí tó jẹ́ mistake yẹn àwọn afi kalẹ̀ pẹ̀lú pípọ́n ọba wa yá fi àwọn tó já sí kíni o àwọn tí wọ́n sáwájú wa tí wọ́n ti lọ. àwọn kan wá ní tí wọ́n ṣe òun tó dáa bẹ́ẹ̀ náà àwa ni òye àwọn tẹ̀lé wa bẹ́ẹ̀ náà ilé ìjì àdúláńlá tó já sí wípé yín máa ń fa oríṣiríṣi àdáwò tá a bá ń ka alukur'an tá ń gbọ́rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala á rí i pé àwọn kan tó fi ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ni kò sí kẹ̀lí gbogbo àwọn nǹkan yìí fi ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tó wájá pé wọ́n rí pété ara rẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ ní ayé lónìí láti pé ìwọ́n tó jẹ́ mùsùlùmí òdodo tó bá ń gbọ́ ìtàn àwọn kan tí wọ́n lọ tí wọ́n ṣe é kókó sí Allah subhanahu wa ta'ala nípa pé wọn ò fún ìwọ náà wà ní ma kí ló yẹ kó o ṣe nígbèsè ayé tiẹ̀ tó ń gbọ́ kí ni nǹkan tó ń ṣe ǹjẹ́ ó jọ tàwọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba àbí kò jọ èyí tó bá ti wá rí kó jọ tàwọn ànábì ọlọ́run tó jọ tọ́lọ́run fi rán àwọn ànábì ọlọ́run ọba òun ni kó múra sí òun ni kó máa ṣe kí ni òun ni kó máa ṣe eléyìí ni àbáyọ tó lè jẹ́ àbáyọ kó nínú wàhálà ayé àtàkìyàmà fún gbogbo ẹrú tí bá ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba bí ẹ bá ń mérí kankan tó lóun ò ní gbà tó ń ṣe ọ náà lọ́wọ́ máa ṣe kágbà pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ń bẹ́nu àwọn tí wọ́n ń kó wàhálà báwọn yẹn nínú ilé ayé ń bẹ́nu àwọn tí wọ́n jẹ́ okùnfà wàhálà okùnfà àdánwò okùnfà àlùwàdà okùnfà oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ láyé lẹ́nìí tí àwọn èèyàn ń ké hílàhílo lórí ẹni tí ó lóun ní gbọ́ tọ́lọ́wọ́n ọba tó lóun ní gbọ́ ti òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ń bẹ́nu irú àwọn èèyàn fẹ́. Ànábì Nuhu alayhi salam ó pe àwọn ọjọ́ rẹ̀ ní táwọn ọjọ́ rẹ̀ sọ nínú ọ̀rọ̀ kó tó di pé àti máa kan àwọn kan tí wọ́n máa ń ṣe láwọn iṣẹ́ láti fi ní ànábì yìí lára òun náà la gbọ́ yẹn nǹkan náà bí wọ́n ń sọ wọ́n sí ni pé a ní ẹ̀ ń pa ẹbọ ẹ má ṣẹbọ má ẹ má wà orúkú fọlọ́wọ́n wà lẹ́kẹ́ ọlá subhanahu wa ta'ala ṣe má wà má kí wà nìkan wá ṣe a ní ibudu Allaha wattaquhu wa ati'uhu a ní ọlọ́wọ́n ọba nìkan òun ní kẹ́yẹ mọ̀ yí pé òun nìkan ṣoṣo subhanahu wa ta'ala òun ló dá gbogbo ayé allah subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo ló lẹ́tọ̀ọ́ sí láti máa jọ́sìn allah subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo náà ni ọba tó ní gbogbo àwọn oríṣiríṣi ọkọ̀ tí ń jẹ́ àgbọ̀rọ̀ gbé nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún káṣe lásìkò rẹ̀ káṣe pẹ̀lú àwọn mọ́ṣẹ́mú rẹ̀ tábàlà ń gbà rẹ̀ káṣe pẹ̀lú àkágbà pẹ̀lú mọ́ṣẹ́mú rẹ̀ kápá yọ lọ́wọ́ subhanahu wa ta'ala à ń bẹ láàrin pé wáyá tọkọtaya kápá yọ lọ́wọ́ ọba látara ìjọkọ ìjáya torí kékeré ẹ̀ náà ìbádà ni káfẹ́rẹ́ ni ìbádà ni kátọ́mẹ́ ìbádà ni gbogbo dáadáa láàrin ara ẹni ìjọsìn ọlọ́wọ́ ọba ni káwá Wa-afi fi ìrún tábàwá là ń sin lọ tábàwá là ń fáyọ fi tele àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba anábì Nuhu ni fi ìrún kẹmọ wá sí kíni o kẹmọ wá tẹ̀lé. ayé èèyàn gbọ́dọ̀ ló ń sin lọ kọ́ wá lóun ò ní tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba disconnected ko ba

tí ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ fi máa tẹ́kẹ́ ni o tí ó tún máa gorí afẹ́fẹ́ agbára ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní sẹ́ǹtẹ̀lé tí ẹ bá wá ń sin ọlọ́wọ́ bá pẹ̀lú tí ọlọ́wọ́ bá fi rán àwọn ànábì rẹ̀ tí sin ọlọ́wọ́ bá wa tó ṣe déédéé súnà ó ṣe déédéé ń tọ́lọ̀ fi rán àwọn ànábì ọlọ́wọ́ á sì ń pa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń bẹ̀ irú ìjọsìn yẹn yóò wà fa magfira yóò fa àforíjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fà fún ẹni tí máa ń sin ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ tí ó máa sin lọ́wọ́ bá kàmá wajadna alayhi aba'ana bá ti bá wọn tí wọ́n bí wa wọ́n ti ń sin náà nù wọ́n ti ń sin lọ́wọ́ bá náà nìyẹn tàwa òkúkú ló ṣe ń kírun yìí láti bí rúkú òsùlọ́bí foríkànlẹ̀ ọ̀ sí ẹ̀dídé má ló ń kírun bígbà tí adìẹ bígbà tí ń ṣe kíni o bígbà tákùkọ ń ṣe kíni o ti ń sa ọkà bàbá báyìí tó wá kí ní kí bígbà tí wọ́n pé àtúpọ̀ níjọ́ náà wọ́n lójú gbogbo àwọn ìbáàdà yìí gbogbo àwọn ìjọsìn yìí kìí ṣe ìjọsìn tó náà wà ní kí Allah subhanahu wa ta'ala tí ń retí tí ó gbà lọ gbogbo bí ẹ ti máa ń ṣerú nǹkan bẹ́yẹn kásìn lọ́wọ́ ọba bọ́lọ́wọ́ ọba ti fi rán àwọn ìjísí ọlọ́wọ́ ọba tó báyìí ní kẹ́sìn mi níta gbọ́dọ̀ gbàgbọ́ nínú ọkàn rí lélẹ́yìí àdìsọ́kàn yìí bó ṣe gbọ́dọ̀ rí lélẹ́yìí sí táà bá ń wá gbogbo ń táwọn afijọ́ sí ọlọ́run ọba pátá ọlọ́run ti fẹ́ràn àwọn ànábì rẹ̀ àkùdá sí ọlọ́run ní ìntà wí ní ìntà ṣe ní ẹwú ní Ramadan ìgbóṣù kan ní jẹ́ Ramadan àwọn ló jẹ́ láti bìgínì láti bẹ̀rẹ̀ rẹ̀ fi dé parí bọ́lọ́wọ́ bá ṣe nífẹ̀ẹ́ nǹkan náà lásìkò kan náà ó fi rán àwọn anábì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tiwa nǹkan wá pọ̀ bẹ́ẹ̀ lọ jàrá tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí táàmà jásí àwọn anábì ọlọ́wọ́ bá iná ní ìmọ̀ sàlàyé fún wa amọ̀rínú àkọọ́lẹ̀ amọ̀rínú súnà tabawala máa mú fúnra wa á máa ṣe fúnra wa kò síbi tí yóò padà jásí èyí padà jásí oko bídàá ni anábì sallallahu alaihi wasallam àwọn àánú sí àwọn anábì ọlọ́wọ́n ọba lẹ́nu ká sì mọ pàtàkì rírì ìmọ̀ ìtẹ̀lé àwọn anábì ọlọ́wọ́n ọba tí gbogbo ayé wá láwọn ọ̀tẹ̀lá anábì sallallahu alaihi wasallam ó bá kó wọn nìkan náà lọ́ba ń tẹ̀lé anábì kú oríire láàrin gbogbo ayé gbogbo ayé bá wọn tẹ̀lé yóò máa jẹ oríire fáwọn náà yóò sì máa jẹ okun ọ̀la gbogbo tí ń jẹ́ àforíjìn látọ̀dọ̀ ọlọ́wọ́n balabala náà ni ń sin lọ́wọ́ ọba lórí ìlànà àwọn sufi ń sin lọ́wọ́ ọba lórí ìlànà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ń sin lọ́wọ́ ọba pẹ̀lú ìfẹ́ ẹnu ara rẹ̀ tí ó wàá mọ ibi ohun tó ń ṣe yìí ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó wá já sí wípé wọ́n ń tẹ̀lé lánà àwọn ànábì ọlọ́run ni wọ́n ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wa sallam tí nǹkan yẹn wá yé e, tó wá pa gbogbo pálapàla tì tí wọ́n ń sin lọ́wọ́ ọba ala súnà tí wọ́n ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba promise rẹ̀ pé yóò rà ọlọ́wọ́n bó ṣàforíjì fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò ṣe ìlọ́lára ọlọ́wọ́n bó ṣe ẹ̀mí gígùn ọlọ́wọ́n bó ṣe tọ́já sí wípé yóò fi ilẹ̀ fún tọ́já sí pé òun náà fúnra rẹ̀ yóò máa ṣe kí ni o yóò máa rí ní tí yóò máa fi dúkọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala èyí ni anábì ló ń sọ fún àwọn ìjọ rẹ̀ nípa pé èyí tí mo ń pè yín sí tí mo ní kẹ́ ṣe ẹ jẹ́ kí n sọ fún yín nínú àwọn àǹfààní tí ń bẹ níbi kíyàn máa sin ọlọ́wọ́n ọba téèyàn bá jìnà sí máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú àwọn àǹfààní nínú àwọn èrè téèyàn máa ń rí nípa pé kéèyàn máa páyọ ọlọ́run ọba nípa pé kéèyàn máa tẹ̀lé àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba tí ọlọ́run ọba àlejò láti gbé kalẹ̀ gbogbo ẹni tí bá ń sìn ẹni tí bá ń bẹ̀rù rẹ̀ ẹni tí bá ń tẹ̀lé àwọn òṣìṣẹ́ rẹ̀ ọlọ́run ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà ní alukur'an nínú àwọn náà ọlọ́run ọba subhanahu wa ta'ala olóhùn ó ṣe àforíṣe ẹ̀ṣẹ̀ tí a sọ pé tí máa ń ní lọ́wọ́ ní tí máa ń fa ìyà ní tí máa ń fa wàhálà òun náà ní ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bá ti wí síwájú tí yẹn bá ti ń ṣẹ lọ́run tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yóò affect life yẹn tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yóò affect provision yẹn tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yóò affect future yẹn tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù yóò affect Allah sọ́dà yóò affect brain tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù ní tí wọ́n affect nínú gbèsè ayé ọmọ yẹn ti pọ̀ púpọ̀ jù kátó wá ní tí wọ́n affect nínú gbèsè ayé alkiyama rẹ̀ ẹ̀ṣẹ̀ òun ní gbáǹkọ́ gbìkan nínú àwọn gbàǹkọ̀gbìn tó já sí wípé ọlọ́wọ́n bá lékè ọlọ́sọ subhanahu wa ta'ala máa fi ń dí gàgá láàrin òun ọlọ́wọ́n bá sẹ́rú gàgá kíni gàgá nu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ẹ bá ń wà ibi tí ń sẹ́lọ̀ ọba ibi tí ń sẹ́lọ̀ ọba tí ò mọ́ lọ́wọ́ ọba sìn ọgbọ̀dọ̀ kan bí ó ti mọ́ lọ́wọ́ ọba ibi tí ń sẹ́lọ̀ ọba tí ò sílẹ̀ lọ́wọ́ ọba ń bẹ̀ fi ìbẹ̀rù ọlọ́wọ́ ọba sínú ọkàn rẹ̀ láti pé kí ni òkú máa páyà ọlọ́wọ́ ọba ibi tí ń sẹ́lọ̀ ọba látara púpọ̀ tẹ̀lé sallallahu alaihi wasallam ọgbọ̀dọ̀ túbá ìtúbà rẹ̀ ní kíkọ́ máa o kó máa tẹ̀lé súnà sallallahu alaihi wa alihi wasallam ọkàn rẹ̀ yóò máa balẹ̀ yóò máa ráforíjì ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala eléyìí ni díẹ̀ nínú àǹfààní tí anábì nuhu alayhi salam tí ó sọ fún àwọn ọjọ́ rẹ̀ nípa pé tẹ́ ẹ bá ń sin lọ́hùn tẹ́ ń bẹ̀rù ọlọ́hùn tẹ́ ń tẹ̀ lójúṣe ọlọ́hùn ọba yaghfir lakum min dunubikum wa yu'akhkhirukum ila ajalin musamma ọlọ́hùn ọba máa ṣe àforíjì fún yín ọlọ́hùn ọba subhanahu wa ta'ala ó ti lọ yín lára inna ajala Allahi idha ja'a la bá ti kìrù pé ìgbà ló ń lo àtò ló ń lo nǹkan ló ṣẹlẹ̀ sí nítorí ọba tó wí náà ní ọ̀sẹ̀ tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá fi kúnnà gbèsè ayé yẹn tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá sí kíni o yóò wá fi ìlọ́ra yóò wá lọ́yàn lára láyé yóò lọ́yàn lára yóò jẹ́ kí mi yẹ gùn tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn tó fi ń fà òun náà ni màá tẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala anabi nuhu alayhi salam ó yé àwọn ọjọ́ rẹ̀ ń sì ń gbogbo ayé nípa pé àti tí yẹn bá ń ṣe tọ́lọ́run ọba wọ́n bá dé tí wàhálà bá ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́ máa fi ń ṣínà fún yàn tọ́lọ́ máa fi ń gbé wàhálà kúrò fún yàn òun náà ni alistighfar òun náà ni ìmọ̀ wà ọlọ́run bá subhanahu wa ta'ala ní àforíjì tó jẹ́ ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀dá sí wípé a máa rí nínú ìntí àfihàn wa sọ̀rọ̀ ní inú suratu Nuh ìdí ń ṣẹlẹ̀ táwọn náà lé ní ta káyà sókè tẹ́rù ẹni tó fẹ́ náwó kò rówó ná ẹni tó fẹ́ lọ́bíṣẹ́ kò rí bíṣẹ́ ẹlòmíì ọjà rẹ̀ ti bàjẹ́ ẹlòmíì kò rí nǹkan kan ṣe má ẹlòmíì ń parun ti ọlọ́mọ sánù wọ́n ti jẹ́ kí ibi pa ọmọ lè ọ̀nà àbáyọ òun náà ní alistighfar ọ̀nà àbáyọ òun náà ní wá àforíṣi mọ́tò ọlọ́mọ bá subhanahu wa ó dọ́wọ́ ọ tó gbọ́ mi ó dọ́wọ́ èmi náà tí ẹ̀ ń gbọ́ kí a wà ọlọ́mọ bá subhanahu ní àforíṣi ọ̀nà tí kálukú gbàtẹ́ ọlọ́mọ bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ní àforíṣi ìwọ náà ọba láforíjì òun náà ni ká pa àwọn nǹkan náà tì ká pa gbogbo pálapàla tì ìsọ nǹkan oríṣiríṣi mára ìsọ nǹkan oríṣiríṣi málé nǹkan oríṣiríṣi nǹkan lá ìfisẹ́nu kírímù ìfisí orí bẹ́ẹ̀dì ìfisábẹ́ bẹ́ẹ̀dì ìfikọ́lé ìfikọ́mọ́tò ìfikọ́ṣọ́ọ̀bù gbogbo àwọn ẹ̀yí ká lọ ṣúbákù ń bẹ̀ ká jẹ́ akúnú ẹ̀mí wa ká jẹ́ akúnú ilé wa ká lè rí àforíjì ọlọ́run ọba subhanahu wa tí wọ́n bá kà sórí pé ah, ìlànà yìí o wọ́n láwọn kan dábàá ti báyìí báyìí ní òrì báyìí ní òrì tó wàá béèrè pé bóòlù ànábì ṣe ní ká ṣe àfàwọn kan ìlànà tí ò dáa ni àti ká máa béèrè pé kí ni ànábì sallallahu alaihi wasallam níbi nǹkan tá bá fẹ́ ṣe níbi tí ayé wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa eléyìí ni tí ó ń jẹ́ ìtumọ̀ pa owó àforíṣe lọ́dọ̀ ọlọ́wọ́n níbi ilé ìta ti ṣe èyí tí ó dá bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà tá a bá ń gbà tá a fi ń ṣe Allah subhanahu wa ta'ala ìwọ tó ń parọ́ ni ìwọ tó ń sọ fúnfún ni ìwọ tó ń sọ̀rọ̀ lẹ́yìn láì dá ni ìwọ tó ń jẹ gbogbo oríṣiríṣi tó fi ń ṣe oṣù wọn fáwọn èèyàn ni gbogbo ọ̀nà tí yẹn ń gbà láti fi ṣe Allah subhanahu wa ta'ala kí yẹn pàátì kí yẹn má ṣe má kí yẹn wọ lọ́wọ́ bá ní àforíjì òun náà ni oríṣiríṣi ọ̀nà àbáyọ nínú àwọn ọ̀nà tí ń bẹ tí ọlọ́wọ́ bá júwe fún náà al tí ọlọ́run fi yọ́nú sí wa tọ́lọ́run fi foríjì wa tọ́lọ́run fi tánú wa láyé wa àti ní àlùkìyàmà wa ẹ jẹ́ kí a gbìyànjú láti jẹ́ ẹni tó dá sí pé ọmọ wa foríjì ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn kan lánàá níbi ẹ̀ta tó dá sí wọn ṣe tọ́lọ́run ọba lèkẹ́ ọlọ́ subhanahu wa ta'ala òfẹ́ àwọn anábì wọn tọ́lọ́run ọba rántí wọn èyí tí wọ́n ń tọ́ka wọn sínú ni pé ẹ̀túbá ẹ̀pà ń tẹ̀ǹṣe tọ́lọ́run ọba ní tọ́lọ́run ọba fẹ́ òun kẹ́ máa ṣe àwọn náà lé gbogbo tá à ń ṣe tọ́lọ́run ọba òfẹ́ ẹ̀jẹ̀ ká o ní tọ́lọ́run ọba fẹ́ òun ní máa ṣe kí lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ṣírùkù ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ albid'a ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ alma'atiya òun ló sì pọ̀ jù láyé lẹ́yìn torí náà gbogbo àwọn tá a bá ń fẹ́ kárí ojú rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láyé wa inú sàárè wa àtijọ́ ìwé ìdàlùkìyàmà àti ká padà débi nǹkan náà wà ní kẹlá ń fẹ́ òun náà ni وكني والطاعة في أثناء التالتي السلام عليك الله سبحانه وتعالى يقول وكتي فواني أسه إليه نبتي أصل دوسني يعني pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tí a tó máa tẹ̀síwájú ní ọ̀la nípa pé in tí ọlọ́run ọba ń fẹ́ wa ètò kí a gbìyànjú kí a máa ṣe bá a ma ọlọ́run ọba nìkan láti fi júwe fáwọn ẹbí ọlọ́run ká máa ṣe ní tọ́lọ́run ọba lọ́run fẹ́ dápẹ́lẹ́ kí a jìnà sí kí a lè bá kí ọlọ́run bá lè fi ọlákọ̀ọ́kàn wá kúnnú àwọn olóríire ìdúnìyà wà láàkọ̀ọ́ wọn tó ń ṣẹlẹ̀ tí wọ́n láyé lẹ́nu kọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ṣàforíjì fún wa kó bá wa gbé kú kó má tó jẹ́ kí ariwo eléyìí má kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó pa wá kọ̀kẹ́ kí ó gẹ̀wá ayé àti níjọ́gbìn dàkíyàmá gbogbo àwọn tí a bá ní ìbéèrè ẹyọ kan àbí kejì lórí àwọn tí a ń bára wa sọ yìí àbí lórí alámọ̀rí ẹ̀sìn míì tó dá sí pé ó wà lójú tí a fẹ́ máa kí ni ọlọ́wọ́n bá dìgbẹ́ lọ́sọ kí ni ànábì sallallahu alaihi wasallam sọ alẹ́kùn sí orí agò yìí àwọn náà ni zero eight zero six one three nine six three seven zero lẹ́ẹ̀kan sí zero zero eight zero six one three nine six three seven zero èmi náà ni ọmọ ya yín nínú islam abdullahi ibn ibrahim abu fawzan. بارك الله فيكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك